الصديقون والشهداء sheikh Adam ló kiri ẹ̀ka yorùbá sheikh adamu sheikh kamal. rahimahullah. àwọn ni wọ́n pilẹ̀ àti dá èdè kurani tú sí èdè yorùbá. Allahu akbar. báyìí wọ́n ó lè má kọrúkọ rẹ sínú kíní dé ìwọ́sẹ̀ tájàmá yorùbá yorùbá ò lọ gbọ́ débẹ̀ kí wọ́n lọ gbọ́ ọ̀rá yorùkọ gbogbo àwọn àfáàní kúrò ń bẹ̀. Hmm o sì bẹ̀rù ọlọ́run. spiriti iṣẹ́ kan máa bí ọ yóò wù ọ. kọ̀mọ̀ bá gbọ́ lé. ti iṣẹ́ kan dá mọ́ òhun ọ yóò bí ọ. àwọn tí àwọn méjèèjì sọ́kà máa lè dá ọmọ jọ tó ń lọ ṣàmójútó títẹ̀ rẹ̀ nílẹ̀ Lárúbáwá. Sheikh ti Ajira Sheikh Raji Suleiman ni wọ́n fi kalẹ̀ ṣé ajé ajé tó máa bí ni ṣé eh, kamel fi kalẹ̀ orúkọ wọn wà nbẹ nígbà wọn sì kọ́kọ́ kóde tí wọn tẹ àkọ́kọ́ orú ẹ nù uh-uh. nígbà wọn kọ́kọ́ kóde tí wọn tẹ wọn hà ní lọ́fẹ̀ẹ́ à ń bẹ ń ní tí wọn fi hà fún gbogbo kálukú wọn sì ṣe láyò bá wọn yìí ta. not for sale. ìwọ wá dì kan. wọn fi tọrọ bára àwọn àfi ṣe kankan wọn jókòó wọn ṣe é sédè Yorùbá. ìwọ́n á dé oníwọ̀ ṣe ha orúkọ wọn kúrò ń bọ́lá wọn ti ha orúkọ rẹ̀ kúrò nù síjílù àwọn ẹni. Yorùbá wọn ló gbọ́ kéwu wọn ló àti ẹ̀rọ àfáà fún wọn. káì. mo ṣe. ẹjọ́ bá ti la àfáà kí ni àti kí ni àfáà rẹ̀. àṣetánì ni olùgbò àṣetánì. ẹ ń bàjẹ́ lọ ẹ ń ṣèdín lọ ẹ wá bàjẹ́ òun ẹ ṣèdín títí títí àti ẹ wá ẹ tún wá kún orin lòmíì ẹ ìkórè lomi ni láfi máa sọ̀rọ̀ lá máa tu yín bọ́ta pé bẹ́ẹ̀ ti rí nì. níbi ká gbé kí kámẹ́rà ọ̀nà rẹ̀ lọ́dà gbọ́dọ̀ bí ọmọ gbogbo rẹ̀ náà Ìdí tá a fẹ́ sọ́dọ̀ wọn ni pé afẹ́kùn bá wa yẹn lẹ́nu ọ̀kan tó sọ àti ilé àgbẹ̀ ọ̀rọ̀ náà ní pé àgbo nípa kùránì yorùbá tí wọ́n ní àwọn àpáàtì pẹ̀lú ẹ̀ yorùbá níbi. àwọn ọmọ pé ìgbà tí wọ́n tún fà fún kùránì yorùbá yìí tẹ́ orúkọ àwọn àjọpọ̀ aláwọ̀ lábẹ́ àti nípa àwọn àpáàtì ìrọ̀ yìí àdúrà kílé wò ọlọ́mọba àbíyí àwọn ìsàlẹ̀ àwọn akọ́lù ọ̀gbìn ìkàlà lábẹ́ òṣùpá ńlá níbẹ̀ náà àwọn ẹni àtìwájú rẹ̀ bá wájú di òkú báyìí. ìdílé ìlà ìtẹ̀síwájú lè gbogbo ìjọba àwọn àbáyáwó ìlà. ìdí alákọ̀ọ́kọ́ ni pé àwọn afá wa tí wọ́n fi ẹ̀sùn yìí kà àwọn àgbà afá àti wọ́n ti sún náà ní nàìjíríà nígbà yìí tí ó ta tuntun bẹ́ẹ̀. a ní ma lọ àwọn lọ́wọ́ àti wọ́n lè والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد eléyìí tí ìjókòó fẹ́ fi kún lónìí yìí ìdí tó fà á òun ni Sheikh Abdulmumin ti sọ yẹn níta gbé lọ́wọ́ tá à ń ṣe bíi nì ó ti ń pẹ́ tọ́dún méjì tí a ti ń ṣe é àmọ́ ẹ mọ̀ pé irú nǹkan báyìí yọ láwọn tí ò tẹ́ lọ́rùn àwọn tí ọ̀wá tẹ́lọ́rùn yìí kò sọ́nà tí wọn ò fi máa wá bó onírú nǹkan báyìí ṣe ní kọ̀ntínú tọ́lọ̀hún ní fún wọn ṣe. ara ọ̀nà yìí náà wá ní pé wọ́n ti parọ́ mọ́ àwọn tí a máa nù àti ìyẹnjú yìí sẹ́yìn kọ́dà ẹnìkan ti dira èmi lọ́kàn nísìn àmọ́tẹ́ni tí ń tún bọ̀ àmọ́ pẹ̀lú ògbó ọlọ́run àfihàn yín lójú pé àníkò di àdàbà ya ló ń lè nà bí èmi láàbì tàn án rẹ̀. èyí tó bá ti jó dodo ń bẹ́ẹ̀ á máa sọ ọ́ torí bí wọ́n bá ti ń sọ ọ́ táwọn ọba ti ń bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́lẹ́rìí tẹ́lẹ̀ máa pé àà báyìí lórí kò rí bẹ́ẹ̀. pàtàkì jùlọ ẹni tó gbé ọ̀rọ̀ yìí rú gbogbo ọ̀nà téèyàn máa fi sọ irọ́ dòtò dojú òdodo n'ígbè kọ́dà ń ti gbogbo àwọn àgbààfà ilẹ̀ Yorùbá tí wọ́n rí kí mítìnì tá wà ń bẹ̀ nígbà tí kò wà láàyè ọ̀tọ̀ ni mítìnì ọ̀tọ̀ pọ̀ gbogbo ni wọ́n ń bẹ ní ìjókòó mítìnì náà òun lọ́fà tó fi wá di pé kò sí nǹkan kan táwa síta bọba wa fẹ kọma ìwì lọ bẹ́ẹ̀ yọ pàdé pẹ̀lú ọlọ́run ọba rẹ̀. aláìní gba àsìkò yín mo ti pín ọ̀rọ̀ mi yìí sí ọ̀nà mẹ́rin. àkọ́kọ́ ni kí n sọ fún yín kí ni ìtàn kùránì yorùbá èyí tó fẹ́ dàrú yé yìí. ní 1924 ẹ má bínú ẹ̀yin bàbá ẹ lè gbé ìtàn nineteen twenty four lọ ń pa àmọ́ alihamudulilayi ọlọ́run ní kẹnu mi ọ gbà á ní tìtorí pé lórí tọ́pìkì yìí kọ́dà mo ṣe tíra lórí ẹ̀ tí wọ́n publish in 2002. thousand and two ní Saudi Arabia gbogbo àwọn àfa àwa gbogbo àwọn ọ̀gá wa ní yunifásitì wọ́n ní tíra yìí lọ́wọ́ di bí n ti ń sọ̀rọ̀ yìí òun ló jẹ́ kí n lè máa àti fún àtẹ̀dọ́ ní ti ń jẹ́ translation Yorùbá ní Quran nineteen twenty four làkọ́kọ́ translation yorùbá kọ́kọ́ jáde síta ní nàìjíríà àmì ẹ̀pẹ́ta ló ṣe à ń pè ní náà ní reverend ms cole reverend ms cole òun làkọ́kọ́ ẹni ọkọ́ publish translation yorùbá ní nàìjíríà yìí à ń gbà ti pè reverend àwọn tí ó sì gbé jáde ńgbà náà àwọn ní church missionary society lẹ́kọ̀ọ́ kùránì yìí wá wà interpolation bẹ́ẹ̀ òun nìkan náà làwọn èèyàn mọ̀ pẹ̀tọ̀ bàbá tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run yóò bá o ẹ lọ́ọ́ mú èyí tí referent ms kòm ṣe wá ní eléyìí lọ́ wá mú Sardauna of Sokoto ọlọ́nkọ́ mọ́tò àbáwá sàlékún yọnu fún un gbogbo àwọn tí wọn máa sọ̀rọ̀ àwọn haúsá lọ́dọ̀ àwa yorùbá bíi ká bẹ́ wọn lórí ẹ̀já bẹ̀rù ọlọ́run Sardauna Sokoto sa Ahmadu Bello òun ló gbéra lọ́lọ́ Saudi ọlọ́mọ́ta ní àyè tá à ń pè ní Muslim World League tó kó gbogbo àgbáyé jọ torí pé ó jẹ́ mẹ́mbà ń bẹ̀ gbà yẹn òun ló wá múvù ẹ̀ for the first time pé àwọn èèyàn ní Nàìjíríà èdè ní kí wọ́n ń sọ àmọ́ ló ń sojú wọn nǹkan kan báyìí báyìí báyìí ah, wọ́n láwọn àfáà táwọn náà lè ṣe é translation Kùránì tí wọ́n fi lè mọ̀ pé tàwọn tí àwọn ṣe nìyí sàdáwọn lẹ́nu tí ó gbé ọ̀rọ̀ yìí lọ ilẹ̀ Saudi Arabia ẹsẹ̀kẹsẹ̀ tí ó gbé ọ̀rọ̀ ní Maka wọ́n tẹ́ ọgbà fún gbèpè ní táwọn ń ṣe nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ tí ń sọ yìí ọjọ́ 1962 1962 yìí òun ni Saudi Arabia ìjọba Saudi kọlọ̀ńkọ̀sán wọlé dáadáa látàrí rọ́bítọ́tọ̀ làálẹ́mù ìsìlámù muslim world league maka àwọn ni wọ́n wá ní initiative ìpè bẹ́ẹ̀ náà bá lè ṣe kùránì yorùbá lẹ́yìn mùsùlùmí àárẹ̀ yìí lọ́wọ́ ta ni ó lè ṣe alihamudulilayi bí wọ́n ti gbé ọ̀rọ̀ náà dé nàìjíríà àwọn bàbá mẹ́ta kan ọlọ́run ni wọ́n dìde àwọn ní kọ́mítì eléyàn mẹ́ta tá a pé mùsùlùmí yorùbá kọ́kọ́ ṣe kùránì àwọn mẹ́ta ni ọlọ́nkọ́ mọ́tà yá fi gbogbo wọn kọ́ kẹ́ wọn gbogbo wọn ti lọ oyin dárúkọ wọn. bàbá àkọ́kọ́ ni Sheikh Dindi lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì Sheikh Muhammad Awal Augusto bàbá Augusto wọn gbà wọn púpọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni Alhaj Sheikh Akani àárẹ̀ ìkóni gbogbo wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Kùránì Yorùbá tá n ká dùn ní àwọn ni wọ́n ṣe ní 1962 ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n ṣe iṣẹ́ yìí lábẹ́ àmójútó àwọn tí Saudi àwọn méjì sa Ahmadu Bello tó ikú nǹkan ló mú márùn yẹn wá wọ́n ní wọn náà ni wọ́n lọ ṣe àmójútó iṣẹ́ náà wọ́n wá fi lárúbáwá kan kan táǹkì ní alustad Kamil Sharif ẹni yẹn ló jẹ́ ambassador Jordan ní Nàìjíríà ní 1962 ambassador Jordan Nàìjíríà torí fóun náà jọ ma ẹgbẹ́ muslim world league maka wọ́n ní káwọn méjèèjì kí wọ́n máa ṣe àbójútó iṣẹ́ tí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ń ṣe ọlọ́nkọ́ mẹ́ta kẹ́ gbogbo wọn gbogbo àwọn tá à ń dàpọ̀ yìí wọ́n ti wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́nkọ́ mẹ́ta sàlékún kí á di ìyọnu rẹ̀ fún wọn. now iṣẹ́ yìí gbà wọ́n lọ́dún mẹ́wàá gbáko láti 1962 tẹ̀lé 1972 kì í ṣe ń tọrọ ọlọ́nkọ́ mẹ́ta tún san wọlé sàdáadáa ìgbà tí wọ́n wá parí iṣẹ́ yìí láwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí alhaji muhammadu lawal augusto lẹ́ẹ̀kan sí alhaji ahmed tijani akànni àti alhaji hasan yusha dèndé rahimahumullahu ta'ala ńgbà wọ́n parí iṣẹ́ yìí ní 1972 wọ́n padà lọ jábọ̀ fáwọn tí ọbẹ̀ wọn ń ṣẹ́ òun làwọn muslim world league pẹ̀tọ́ iṣẹ́ tí ẹni á ṣe àti parí ẹ̀ wọ̀ inú àwọn muslim world league dùn nígbà yìí ẹ̀rí pé kò sí sàdáwó mẹ́mẹ́láyé nineteen seventy two àmọ́ àwọn alárúbáwá tó kù bẹ́ẹ̀ àwọn ń bẹ láyé àwọn alárúbáwá yìí ni wọ́n wá rò pé nígbà tẹ́ parí iṣẹ́ yìí kótó di pa tẹ́ báyìí á tún gbé fáwọn kan wọ́n yẹ̀ wò wọ́n wá wá àwọn òwò ni wọ́n yẹ̀ wò wọ́n ní ẹja wá nílẹ̀ lárúbáwá àwọn ọmọ Yorùbá ti ń kéwú bẹ́ẹ̀ ẹ ṣàánú wọn ẹni wọ́n lọ yẹ̀ wò àwọn tí wọ́n pè lọ́mọ ẹnjọ́ náà ẹnu tí wọ́n gbà ká pè wọ́n lọ́mọ lónìí bàbá tiwa ni wọ́n àmọ́ àwọn lọ́mọ kéwùjọ́ náà tí wọ́n mú ẹni àkọ́kọ́ nu wọn ni bàbá wa alhaji abdullatif adékílékún ẹni tí ìlú mà ni wọ́n ẹni ẹ̀kejì alhaji adébélò ni wọ́n ń jẹ́ ńgbà náà ó di professor. ni pòfẹ́sọ̀ ẹ̀yíṣà adélò currently is the HOD of Islamic law ní Lagos State University ní Nigeria wọn wà lọ́mọ kéwù Madina jọ náà ẹnì kẹta wọn ni bàbá wa Dr. Khidir Mustapha currently àwọn ni wọ́n head ní Zulaika Abiola school labẹ́kúta àtọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí wọ́n tún ṣe ẹnì kẹrin wọn ni bàbá wa Sheikh Alhaj Abdulwahab asonosi àwọn bẹ pẹ̀lú wa lọrin lónìí bẹ́ẹ̀ bá fẹ́ rí wọn lónìí nílẹ̀ alómọ́tà bẹ́ẹ̀ bá fẹ́ rí wọn lónìí àwọn tẹ́ lè béèrè ọ̀rọ̀ kùránì ní ọwọ́ wọn nìyẹn so ní 1972, seventy two ìjọba Saudi náà ló wú fún àwọn kọmitì tiwọn yìí pé àfẹ́ bẹ̀yìn iṣẹ́ báyìí kódà mo gbọ́ látẹnu wọn yàtọ̀ fún tá a kà nínú ìwé mo interview wọn wọn ní kódà wọn sponsor àwọn Medina làwọn wà lóòótọ́ àtowó ticket àtowó hòtẹ́ẹ̀lì àti gbogbo ntẹ̀yìn àná Lebanon ni wọ́n ti ń tẹ translation yìí gbọ́ náà wọ́n sponsor àwọn lọ́ọ́bẹ̀ ó níye ẹjọ́ ọ̀sẹ̀ táwọn gbé ní Lebanon pẹ̀lú ìnáwó muslim world league lábẹ́ ìjọba saudi arabia náà kọlọ̀kọ̀ san wọlé sàn dáadáa. àwọn parí iṣẹ́ tí wọ́n ní tí òjò ọdún kan lọ láàrin seventy two yìí náà ni iṣẹ́ tí wọ́n parí. ìjọba àwọn náà tún lọ jábọ̀ fún muslim world league tó gbé iṣẹ́ fún wọn. lẹ́yìn eléyìí ni muslim world league wá tún wò pé ọ̀dà ẹgbẹ́ lárúbáwá ẹ sì ti wo ń tẹ́ wò àmọ́ àwọn àgbààgbà àfààlẹ̀ yorùbá afẹ́ká wọn náà dá sí àwọn lárúbáwá ni wọ́n ronú bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ mọ́tò àtàwọn ọlẹ́sà dáadáa kọ́lọ́nkọ́ gba àwọn bàbá wa náà ṣé ka ó kọ́ wọn nísìnyí àwọn tí ń bẹ láyé ọlọ́nkọ́ sàlékún dáadáa wọn àwọn tó ti lọ ọlọ́nkọ́ mọ́tò àtàlékún kẹfún wọn àwọn tí wọ́n ṣiṣẹ́ nù nípa ọ̀rọ̀ báwa tó ń rí kura ní yorùbá tẹ̀ àtàwọn rí ká so Saudi ní nineteen seventy two ni wọ́n wá pe àwọn bàbá bàbá àwọn àgbààgbà àfa wa nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa ní mọ̀sángbá àwọn alájí àgbà fadilatu Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah àwọn alága chairman kọ́mítì tí ó ṣe àgbéyẹ̀wò translation tí wọ́n bẹ̀rẹ̀ 1962 tí wọ́n parí ní 1972. Ah, bákan náà ẹni tó jẹ́ bí igbákejì wọn gbà náà àwọn ni bàbá wa alhaji sheikh uh, burhan burhanuddin alaka nínú tàn wọn làwọn ni ìmáàmù gbogbo ilẹ̀ ìbàdàn gbà náà kọlọ́nkọ́mọ́sá ṣe àlékún kẹrẹ fún wa bákan náà àwọn bàbá wa alfaagba fadilatu sheikh adam abdullahi al-ilori àwọn bàbá àwọn ni wọ́n jẹ́ secretary fún committee ní nineteen seventy two kọ́mítì tó rìvíw ntí wọ́n ti ṣe láti nineteen sixty two tó parí ní nineteen nínú àwọn tó tún wà ń bẹ́ẹ̀ àwọn bàbá wa fadilatu sheikh abdulrahman salahuddin òun ni gbogbo wa mọ̀ sí bàbá mísánná bàbá mísánná àbí bàbá léèlà amadu wọn mísánná náà èmi dàgbà bá wọn ibi bá sàn yìí ní sèyí tàbí sojú mi ni ó ti kọjá èyí tá a kà ní òun ìwé àbítíra nìkan àwọn bàbá wa bàbá alẹ́ ìlà ọlọ́kọ́sọ àlékún kẹrẹ fún wọn àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà ni àrí àwọn bàbá wa alustad muhammad rọjí suleiman wọn ti ń bẹ láyé di sìn mo rò pé kó àbí ogun stage ni wọn wà bákan náà ni bí wọn ti kọ́kọ́ wọn ń gbà ní asayid musa ali yahya tí wọn padà di professor musa ali yahya ajẹtùmọbí rahimahullah ọlọpọ kẹwọn àwọn ní kọ́mítì tí ó ṣe àgbéyẹ̀wò lẹ́lẹ́ẹ̀kejì tí ń jẹ́ kọ́mítì àwọn àgbà àlùfáà iṣẹ́ tí wọ́n yí ọgbà àwọn náà ní tó súnmọ́ ọdún kan wọ́n bẹ̀rẹ̀ 1972 wọ́n parí iṣẹ́ yìí ní 1973. àwọn tí ibi tá a bọ̀rọ̀ dé yìí mo rò pé bẹ́ẹ̀yàn bá jẹ́ ẹni tí yóò sòdodo ọ̀rọ̀ yóò mọ̀ pé iṣẹ́ yìí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ débi ó dé. De Saudi ni ó ní initiative wọ́n sì ń ṣe láti lè jẹ́ kí àwa Yorùbá ó rí kuraani waka bí wọn bá wá fẹ́ yí padà lónìí pé Saudi tún ló lè tọ́jà lè kuraani yìí bẹ́nìkan ti ń wí kí lónìí òdodo ọ̀rọ̀ ní tí ò sí rọ́ńbẹ́ ẹni ọba jólé àtẹnudó ní nǹkan ìtàn ni ó fi eléyìí wọn hàn wá nípa báyìí lẹ́yìn eléyìí nígbà tí wọ́n parí iṣẹ́ yìí nineteen seventy three Saudi náà lọ tẹ Kùránì Yorùbá yìí wọ́n kọ́kọ́ tẹ twenty five thousand haúlọ́ tán láàrin àìmọye millions wọ́n tún tẹ two hundred thousand haúlọ́ náà tó tán gbogbo eléyìí ó ṣẹlẹ̀ láàrin wọ́n tẹ nineteen seventy three tàkọ́kọ́ ó tún di nineteen seventy seven wọ́n tún tẹ omi gbogbo eléyìí wọn ò kọ́bọ̀ lórí kọ́pì ẹyọ kan wọ́n ń pín in lọ́fẹ̀ẹ́ nǹkan àwa náà tá a ti dáyé ńgbà nìyẹn àjogún bá àwọn míì lọ́dọ̀ àwọn òbí wa tí wọ́n fún wọn ní ọ̀fẹ́. níbi tí mo sọ̀rọ̀ dé yìí alifasulu ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kí kan aláró pẹ̀lú kuraani yorùbá kí kan èmi abdulrozak abdulmajid aláró pẹ̀lú kuraani yorùbá mo fẹ́ fi dá gbogbo ayé lójú yàtọ̀ fọ́rọ̀ tẹnìkan sọ pé aláwọ̀ àtẹnìkan lọ bá wọn ní Saudi ọwọ́ ni wọ́n ṣe báyìí mo ní ẹ̀rí tí ọjọ́ rí jẹ́ ìṣó precisely ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún fourteen fifteen ní hijira tó ṣe déédéé January eight ọjọ́ kẹjọ oṣù kínní nineteen ninety five jẹ́jẹ́ ni mo jókòó ní Saudi kọ lẹ́tà sí mi èmi náà jẹ́ student postgraduate student ní Medina University lọ́dún náà lẹ́tà náà ní ní on eight of January nineteen ninety five ni wọ́n wá kọ lẹ́tà yìí sí mi pé àwọn èèyàn ń kọ lẹ́tà fáwọn wọn ń dìde láti Nàìjíríà pé Kùránì tí Saudi sagbátẹrù ẹ̀ tọ́tẹ̀ seventy two tọ́tẹ̀ seventy seven ẹ̀tún wá bá wọn tún tẹ̀ but àwọn ti ní pọ́lìsì kan nísìnyí especially Saudi ti wá kírẹ́tì ibi tá à ń pè ní mujamma olùmọ́lìkì fáadì lẹ́kọ̀ọ́bá àtẹ̀lẹ́ mọ́sáfì sẹ̀rí pé báwọn ni wọ́n mójútó gbogbo ọ̀rọ̀ kùránì dìbì ti ń sọ̀rọ̀ láàárọ̀ yìí wọ́n ti wá ní pọ́lìsì pé àwọn ò ní kún kùránì kankan tẹ̀ o àfi káwọn náà constitute committee tí ó gbé kùránì yìí yẹ̀ wò láti lẹ̀ dé òpin committee yìí àwọn ó sì empower rẹ̀ ń bẹ́nu lẹ́tà yìí láti sọ fáwọn káwọn tẹ̀ ẹ́ àbí káwọn má tẹ̀ ẹ́ ńbẹ́nu lẹ́tà tí wọ́n kọ sí mi nìtìndé ńgbà wọn pe ọmọ Yorùbá tí wọ́n mú fúnra wọn ní nǹkan application sẹ́nìkan tí wọ́n fọwọ́ ara wọn mú wọn láwọn ní criteria táwọn fi ń yan yàn wọ́n yan èmi wọ́n sì yan Dr. Ibrahim Abdulbaki rahimahullah tí wọ́n ti ṣàlàyé sí nìkan àwọn ọlọ́mọ bàbá olùkọ́ àgbà ní Ìwó kọ́lọ́kọ́mọ́sá àti olùkọ́ náà ohun tí mo rò tí mo fi gba assignment yìí ń gbà yẹn òun ni pé kọ́mọ̀ wá di pé ọmọ Yorùbá tá a pè olóhùn ọ̀rá yìí kí wọ́n wá wí yóò fẹ́ yẹn bàbá ń lé pé a lè tẹ Kùránì yín torí pé òfin tiwa ni pé àwa láàtúnṣe ẹni tí ó yẹ wo ọmọ tí tá a ti pè olóhùn ọ̀rá yìí ìyẹn ló mú mi tẹ́rìgbà nígbà yẹn èmi àti Dr. Ibrahim Abdulbaki ní kúkúrú a ṣe iṣẹ́ yìí fún ọdún méjì gbáko from 1995 till nineteen ninety seven lẹ́yìn ìgbà tí a parí iṣẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti béèrè lọ́wọ́ wa a report academic report ntaari mbẹ́ni ntaari mbẹ́ni pàtàkì jùlọ lórí ìbéèrè tí ń bẹ nínú lẹ́tà àwọn yìí ká tẹ àbí amẹ́tẹ́ àfi gbogbo ẹnu sọ pé ẹ̀tẹ́ alukurani yorùbá yìí wọ́n ti gbà sí wa lẹ́nu bẹ́ẹ̀ ìgbà tó dọdún tó tẹ̀lé wọn tẹ alukur'an al-karim ní fourteen eighteen hijra tí ń ṣe déédéé between nineteen ninety seven or ninety eight. àkọ́kọ́ ni àkọ́kọ́ ọgbà tẹ́mi ọkọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú kur'an yìí nù wọ́n commission mi ni bẹ́ẹ̀ bá ní academic àmọ̀ṣẹ́ tí wọ́n ń pè ní commissioned work ó yàtọ̀ fún ìdíwọ̀ commission yẹn èmi ò dìde kí àmì òsùn kí n jí kí n wá pé kur'an bẹ́ẹ̀ nìkan ti ń wí kí lónìí yorùbá wo lọ́gbọ́ tó ní táwọn bàbá ti ọ̀dà ojú ẹnu mi lọ mi lè sọ bẹ́ẹ̀ ẹ̀rí sì ní tí ó jẹ́rìí wípé wọ́n pè mí mo sì dáhùn ní tìtorí yorùbá ní tìtorí tọlọ́run lálàkọ́kọ́ ẹ kéjì torí pé mo rò pé ìgbà dáhùn yóò kó bá èdè mi kì í ṣe èdè yorùbá nínú tí ẹnì yìí wá ń wí tọwọ́ àfọwọ́kàn mi lẹ́mìí púpọ̀ ẹnì yìí kọ́kọ́ ń sọ pé wọn ò fún wọn lẹ́tọ̀ọ́ àti tẹ̀ ajá ni irọ́ pé wọ́n fún wọn lẹ́tọ̀ọ́ kọ́lá àwọn ni wọ́n ní ẹ̀tọ́ àti tẹ̀ èyí tó tún wá tó tẹ́ni yìí tó ń wí ni pé Saudi ọ̀tí ẹ̀ lẹ́tọ̀ọ́ àti tẹ̀ Kùránì yìí ní títorí pé Yorùbá ni nítòsí jẹ́ pé Yorùbá kí lọ́kàn Saudi ń bẹ́ẹ̀ mo rò pé téèyàn ọba ní gbóná ọlọ́run gẹ́gẹ́ bí analysis tí mo ṣe yìí we in the academic setting a máa ń tà ń pè ní commissioned work nínú àwọn publications ti tèmi ọmọ yìí kékeré yìí nínú àwọn tíra chairman nínú tíra gbogbo àwọn tẹ̀rí tí wọ́n jòkó yìí àwọn tíra wa àwọn ìwé wa ní ìbẹ tá a lẹ́tọ̀ àti túntẹ̀ àfi ká lọ bá ẹni tó commission wa iṣẹ́ tí wọ́n bá commission yẹn pé ẹsẹ̀ báyìí ẹni ó commission yẹn ló ní copyright yẹ nínú gbogbo òfin bọ́ọ̀rọ̀ ọkùnrin àni Yorùbá ti jẹ́ nìyẹn in addition to that. Saudi ọ̀wá fi ṣe pé àti ẹ̀lẹ́tọ̀ọ́ kan láti tẹ̀ ẹ́ nígbà tí wọ́n wá bá àwọn àwọn èèyàn náà ló dìde láti Nàìjíríà pé ẹ bá wa tún tẹ̀ ẹ́ wọ́n tún wá ní gbogbo àwọn àgbà àfa tó ṣiṣẹ́ yìí àfi káwọn orí ọwọ́ wọn pé ẹ̀tún tẹ̀ Saudi ṣe bẹ́ẹ̀ that was in nineteen ninety seven tí wọ́n fẹ́ tún Kùránì yìí tẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni ọlọ́nkọ́ bá mi kẹ́ àwọn bàbá wa alájí àgbà Fadilatu Sheikh kamali diin al-adami ẹ lè sún kámẹ́rà mọ́ bí ẹni ọba ma signature àwọn alájẹ àgbà bàbá sáyìn pé kí sàwọ́dí ó tún kuraani yìí tẹ̀ ní uh, ọjọ́ kejìdínlógún twenty eight of september nineteen ninety seven ó dated and signed lọ́dún tí ọjọ́ tí bàbá sáyìn bí bàbá ti sáyìn yìí uh, ẹni tí alhaji abdullateef ahmed adekunlekun àwọn bàbá wa àwọn náà sáyìn àwọn sáyìn lọ́n twenty six of september nineteen ninety seven àwọn bàbá wa alhaji abdulwahabi sanusi àwọn náà sáyìn ní twenty six of september nineteen ninety seven àwọn bàbá gbogbo ẹ̀ ni màá kà tẹ́ ẹ̀ bá kánjú ok àwọn bàbá wa dr kedr mustapha àwọn sáyìn ní on the twelfth of september nineteen ninety seven àwọn bàbá wa Dr. Alhaji Isa Adebelo wọ́n ti di professor lónìí àwọn sign on the eleventh of September nineteen ninety seven àwọn bàbá wa Ustaz Rọ́jí Suleiman níbi tí mo sọ̀rọ̀ dé yìí chairman ẹ wà ń bẹ̀ ibi tẹ́ni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn yìí tó ti ń búra tí ń fẹsẹ̀ jalè pé bàbá ṣètò ajé ń bẹ láyé kí ló dé tí wọn ò kún wọn fi lọ mo fẹ́ fi dá lójú àti gbogbo ẹni tí ọmọ ẹjọ́ ọ̀rọ̀ ti ń dá sí on the eleventh of september nineteen ninety seven ní saudi dọ́dọ̀ sheikh muhammad rọ́jí tí wọ́n dẹ̀ sáyìn pé afaramẹ́kẹ́ tún kuraani yìí tẹ̀. Ah, nípa báyìí professor ajetumabi màá rí ọ ok alhaji musa ali yahya kódà Allahu Akbar dókítà ni wọ́n ń gbà yẹn àwọn sáìn wọ́n wá kọ déètì méjì wọ́n làwọn sáìn ní twenty seven oṣù karùn-ún fourteen eighteen tí ń ṣe déédéé twenty eight of September nineteen ninety seven so it's a well documented fact. Ah, nineteen ninety seven tí mo ń sọ̀rọ̀ yìí kódà àwọn bàbá tí wọ́n ó kọ wọ́n ń bẹ àwọn tó ṣiṣẹ́ yìí tí wọn ò sí láyé mọ́ Saudi ṣe ìwádìí débi pé a gbọ́dọ̀ mọ́bo ni wọ́n wà nínú ẹ̀rí tí ń bẹ ńlẹ̀ ni pé àwọn bàbá wa sheikh adam abdullahi al-Ilori ó wà documented níbí yìí pé wọ́n jáde láyé wọ́n jẹ́ kan nínú àwọn tó yẹ kùránì yìí wò wọ́n jáde láyé ní on the third of april nineteen ninety two wọ́n document ẹ̀ bẹ́ẹ̀. àwọn bàbá wa uh, sheikh alhaj ahmed tijani akanni lẹ́kọ̀ọ́ ó wà documented pé wọn ò sí láyé mọ́ wọ́n kú ní twenty nine of february 1993 àwọn bàbá wa Sheikh Imam Alhaj Augustus àwọn jáde láyé Allahu Akbar Allahu Akbar láti 21st of July 1971 kọlọ́nkọ́ máa ṣàkí àwọn bàbá yìí. àwọn tàló tukù àwọn bàbá wa Burhan Sanusi alaka ọlọ́nkọ́ máa ṣàbá wa kẹ́ wọn ọ wà documented pé àwọn òsínláyé máa 97 ni wọ́n jáde láyé ní on the 9th of uh, September, uh, December 1993. So uh, kéyìn wọn jẹ́ èsì fún gbogbo ẹni tí ń bá ń gbọ́ tí wọ́n ń wí wọ́n jalè kùránì ní wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n ń fọ́lé gbogbo àwọn ọ̀rọ̀ tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ sẹ́nì kéèyàn máa sọ bẹ́ẹ̀ fẹ́ni tí ń tẹ kùránì lọ́fẹ̀ẹ́ tí ń pin ní mùsùlùmí síra wọn ó burú jáì kọ́lọ̀ kí ọ̀dà kan kó sàmọ́nẹ́ni náà àti àwa náà ìyẹn ni lókọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ẹ́kejì nínú ntẹ́ni yìí tó ń wí tá a gbọ́dọ̀ ṣàlàyé ẹni yìí sọ ń ta ó sì tún kọ́ kalẹ̀ ọ́ní Saudi wa ń sọ pé Abdulrazak Alaro ló ṣe translation Quran tí ó sì bẹ̀rù ọlọ́run mo fẹ́ fi dá yín lójú bá mọ́ kọ́pì Quran yẹn kọ́pì Quran tí a ń sọ̀rọ̀ rẹ̀ nìyí chairman ẹ dákun ẹ̀ka tí wọ́n kọ síbẹ̀. Si ní ọ̀rọ̀ ti síwájú. sí yorùbá. na ẹ ẹ ká mọ̀ fi gbàdúgbò ẹnu bíi tí aláti kọ́ ọmọ bí ha na. wọ́n ní bákan náà láti ṣe àwọn ọmọ ìyá wa tí èdè yorùbá jẹ́ èdè abínibí wọn ní àǹfààní ó jẹ́ ìdùnnú fún ilé ìfẹ́ àìkọ́ àìlànà àǹfààní tí ọlọ́lá ọba fáhàì èyí tí ó kalẹ̀ sí ìlú mẹ̀dínà láti fi alukóran alámọ̀lé tí a túmọ̀ sí ìlú báyìí sí àrọ́wọ́tó àwọn olùkà ìtumọ̀ náà jẹ́ èyí tí ìkọ̀ọ̀kan nínú àwọn onímọ̀ ṣe àgbékalẹ̀ rẹ̀ tí àgbéyẹ̀wò rẹ̀ sì wáyé láti ọwọ́ sheikh ibrahim abdulbaki àti sheikh abdulrazak àmọ̀jì aláwo nípasẹ̀ ilé ìtẹ́ àlùkùránì náà. ọlọ́wọ́ san ilé ìtura ìtọ́ba wa wu ẹni náà ọmọ wí lẹ́yìn eléyìí wa qul jaa al-haqqu wa zahaqa al-batil inna al-batila kò síbi tẹ́nìkan ti sọ pé àwọn bàbá yìí kọ́ ló ṣe kùránì gbogbo bí tá à bá mú tíra mi mo wá ṣe tíra lórí ọ̀rọ̀ translation yorùbá quran saudi tó tẹ̀ jáde ní two thousand and two nínú tíra yìí gbogbo àwọn àfa wa ni wọ́n ní lọ́wọ́ gbogbo àwọn bàbá tó ṣiṣẹ́ tí mo kà kalẹ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ wò láti page fourteen to page sixteen kò sẹ́ni tí mi ń sọ ìparí biribi tó kó pé iṣẹ́ báyìí ni wọ́n ṣe in fact mo lọ débi pé àwọn tí wọ́n ń pè lọ́mọ ńgbà náà mo jẹ́ oyé wọn pé wọ́n ti kú ní ọmọ ẹlẹ́kọ̀ọ́jẹ́ ń kabẹ̀ yẹn fún yín. lápèjúwe mo láwọn dr Khidir Mustapha wọn yìí jẹ́ dókítà ń gbà ní mo jẹ́ wọn ọmọ káyé ọmọ pé wọ́n ti di dókítà àwọn sì ní nísìnyí olórí Zuleikha Abiola school l'Abẹ́òkúta dókítà Isa Adebello ní two thousand and two dókítà sì ni wọ́n mo jẹ́ wọn mọ̀ pé àwọn ìgbà náà wọ́n jẹ́ lecturer ní LASU àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ two thousand and two ni mo ti publish tírà yìí tí mo ti sọ ẹni àwọn tó ṣe kuraani yorùbá iṣẹ́ ńláńlá wo ni wọ́n ṣe àtàwọn bàbá wa ṣe kamal bíi àti bàbá wa ṣe adam àti gbogbo àwọn tó kù kódà àwọn tí ẹni yìí gbàgbé torí pé àbòsí ńláńlá ni ẹni yìí ọ̀ mẹ́nu bà àwọn àwọn olókè ṣe translation yìí mọ́ wọ́n há kọ ṣéwù kamali kú rahimahullah wọ́n há kọ ṣéwù adam kú òun láriwo tẹ́ni yìí ń pa kiri èmi ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe gbogbo àwọn bàbá wọ̀nyí àti bàbá ọ̀gọ́sò ni àti bàbá dìndín ni àti bàbá àkànní ni àtàwọn bàbá wa àgbà fà yìí gbogbo wọn ni mo fún lẹ́tọ̀ọ́ wọn tí mo sọ tí wọ́n ṣe ń di kùránì yorùbá yìí as far back as two thousand and two. nípa báyìí ìmọ̀ wa sọ pé ẹnìkan dín ọ̀rọ̀ àwọn bàbá ọwọ́ àpòun lòún ní kò sí ní ti ń tọ́jọ bẹ́ẹ̀ rárá ẹni yìí náà sì mà pé kò sí ní tọ́jọ bẹ́ẹ̀ àmọ́ èrò ọkàn rẹ̀ òun ni mo ti sọ ń pilẹ̀ ni èyí táwa ń ṣe yìí ni ọ̀tẹ́ lọ́rùn pẹ̀lú ògo ọlọ́run àfi kí á sì má rí i tó nídìí àkíyèsí mọ́ là nípa kíyèsí kọ́lọ́n kọjá máa bẹ dáadáa. nípa báyìí mo ní àwọn ẹ̀rí tọ́pọ̀ ń bì yìí láti lè sọ pé ó yàtọ̀ òdodo ọ̀rọ̀ jìnnà sí ń tẹ́lẹ̀ yìí ń sọ gbogbo tí wọ́n ti dákọ̀ mí nínú kùránì yìí látòkè délẹ̀ ẹ dákun só tó láì kan kò tó ìdajì láì èmi ọ̀ wá mọ òfin ìní lágbàáyé tó ní kéèyàn ó rìvíù kí wọ́n má rí fa àti àti rìvíwà èmi ò tí mọ̀ òfin òun kó mu jáde òfin tó bá ní bẹ́ẹ̀ yẹn bá rìvíù iṣẹ́ tí mo ṣe for two years màá sì padà fún wa lẹ́gbàáǹkù sí kí la ṣe ń bẹ̀ òfin tó bá wá ní ẹ mẹ́dàá kọ ẹ̀ kọ́dà ní dajì láì mo fẹ́ kẹ́ni náà mo jáde fún wa torí pé nínú tó ba nínú jẹ́ kọ́dọ̀ náà ló jòkó ní dájọ́ fún rẹ̀ ó lóun ọwọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún abraha nígbà tí èsì kóòtù àtúpa kọ́dà kóòtù àtúpa wọ́n béèrè bó lọ́rọ́ fi rí ọ̀rọ̀ ìwọ lọ́dá agbèlè kò sọ́ràn ìkí ń bẹ nínú ọsọ jáde káwọn èèyàn mọ̀ nípa báyìí mo rò pé bí mo wá sọ mo ti sọ kẹ́ni náà lójú mìmbáàbí tàhádùsí bìnní àmìlá èmi kì í ṣe fáàrí bàbá mi tí mo jọ lójókòó yìí àti gbogbo àwọn bàbá tọkọ mi ń kéwú ẹ mọ̀mílẹ̀ ni tí máa pariwo tí n bá ń pariwo ni kì í ṣe nísìnyí sẹ̀sẹ̀ máa sọ gbogbo tí n sọ yìí gbogbo ayé ni ó ti gbọ́ pé n tí mo ṣe nìyí mo wá kó àwọn publications mi lọ́wọ́ mo fi hàn nìyí náà kí a à èmi tí wọ́n tẹ tíra ní maka wọ́n tẹ madina wọ́n tẹ riyadi wọ́n tẹ ní asian countries wọ́n tẹ láfíríkà kódà european countries tí wọ́n sì ń kọ́ ọkọ mi síbẹ̀ pé mi mu sí i ṣé mi ní wàá torí sàtà láì kan ní wàá ṣe gbogbo ń tọ́ ń parọ́ ọmọ mi yìí kọ́lọ́ ọba kọ́ dàkún kókó wa yọ̀ ń bí aburú aláburú nípa báyìí ọ̀rọ̀ <laughs> wa kò nídìí ẹ̀ẹ́ náà kò kò nídìí kódà ní àwọn bàbá wa olórí gbogbo àwọn àfàlẹ̀ Yorùbá àfìgbà tí wọ́n gba ilé yìí kalẹ̀ lọ́wọ́ mi àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lò ní mo lọ lé dókítọ̀. àwọn bàbá dáadáa tẹ́nìkan fẹ́ lò wọ́n ọbẹ̀ sọ wá dọ́mọ bú lọ́dọ̀ wọn ọlọ́wọ́ gbà fún alhamdulilayi nípa báyìí èyí tó tún wá ṣe pàtàkì jùlọ ẹ dákun tó yẹ kí n sọ òun ni pé nínú tó wá fọwọ́ bà mí lẹ́mìí púpọ̀ jù òun ni rọ́ọ̀ ẹnì yìí wọ́n wá bí nìbàdàn nígbà táwọn àgbàlẹ̀ yorùbá pè wá wàláhi làwìn ẹlẹ́rìí mi ní chairman dr ẹlẹ́sìn wà ń bẹ́ẹ̀ mọ́lá abdulmumin wà ń bẹ́ẹ̀ pé látọdún mẹ́ńlá èyí sí wọ́n ti tẹ kùránì ọdún kẹ̀ńlá ní kí ló ń wò ẹ pé kí làáfà wí abẹ́yìn lẹ́wì ni ẹwì ẹwì ọ̀pẹ̀ dàbí ìgbà tí ń ẹnì yìí ní láti 1997, ninety seven yẹn lòun fi ń ṣe research tóun bá ka kùránì mú kùránì ti dọ̀ ọ̀hún yọ àkọ́kọ́ tàwọn bàbá tóun bá ka kùránì tàwọn bàbá yìí òun tó ka ilé yìí náà tóun bá ka ilé yìí náà òun tó ka ilé yìí bíjí ń ṣe náà nù lẹ́yìn ọdún mẹ́rin láwọn wá rí i pé kò sí yàtọ̀ fẹ́fẹ́ mẹ́ẹ̀ wọ́n kàn gbé kọ́ wọn sí pé wọ́n rìndú mi torí ẹ̀ lọ́wọ́ amúhun sọ̀rọ̀ it's a serious allegation for me as an academic it's a very very serious allegation kéèyàn sọ pé èmi university lecturer ń review mo kọ́ pa ara mi sí pé mo review eléyìí mo wá sọ mo ti sọ fáwọn bàbá ń bàdàn mo ní n tí n wá fẹ́ sọ arákùnrin yóò dé kí n sọ yóò kọ́wọ́ bọ̀ mí lẹ́nu látijọ́ tí a ti parí iṣẹ́ yìí kọ́dà àwọn tó súnmọ́ mi yóò rí mi n kó rìpọ́ọ̀tù jáde rí pé n ta ṣe mí kí ni mo fẹ́ kó jáde fún kí ni mí lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wọ̀nyí àmọ́ ń táwọn àròǹgbà yẹn ni pé àwọn nǹkan ọlọ́run ọba nìkan lọ́ba tó pé àwọn bàbá yìí náà sì ti fààyè kalẹ̀ mọ́ ka bàbá wa Sheikh Adam Lágége tí wọ́n kọ síbí yìí wọ́n fààyè kalẹ̀ pé ní tó bá rí tí ó kù díẹ̀ káàtó kọsọ̀ fáwọn. mo nígbà táwọn bàbá yìí ti wá wí bẹ́ẹ̀ ìtọ́ da ni pé ìtawọ̀ ọmọ wọn bá rí kó tó di para àtọ́ ọmọ nàka sí bàbá rí túnṣe kọ̀ láìpì. etí ò jẹ́ káwọ̀ pariwo ara wa nìyẹn láti gbà tá a ti ṣe àmọ́ ńgbà tá a fa àti tọwọ́ bọ̀ mí lẹ́nu yìí pàtàkì jùlọ irọ́ ńláńlá tí wọ́n ń pamọ́ mi yìí mo wà fọ́ọ̀sì láti sọ ọ́ màá sì tún sọ ń bì yìí ntọ́lọ́wọ̀n òrí fọ́dún mẹ́rìnlá kìí sọgọ́rùn kan kìí sọgọ́rùn méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn is more they are more than nine hundred corrections èèyàn wá ń kà láti nineteen ninety seven till two thousand and eleven ọlọ́run wá jó orí kan níjọ́ ọ̀rọ̀ rẹ̀ bá wáyé ó wà níbí gbogbo ẹ̀ lọ́wọ́ documented torí bẹ́ẹ̀ ọba lọ jámíà kọ́mọ̀dá sí tí wọ́n ti tí wọ́n ti jámíà gbogbo ẹ̀ lọ́wọ́ documented yìí wàláhì làzim bí mo ti ń sọ yìí ó tún bà mí ló jẹ́ yunifásitì ó ń bà mí ló jẹ́ torí pé mi fẹ́ sọ láti 1997 mo sọ fẹ́ nìkan bìkan mo ní kọ́ lọ iṣẹ́ tá a ṣe yìí kó wo kí ni awọ́ ní yunifásitì degree téèyàn bá ṣe irú iṣẹ́ yóò kéré ọkọ̀ yóò gba master's degree in any university in the world a real research and academic exercise that resulted in more than nine hundred corrections kéèyàn wá ló ń kà á for fourteen years owó orí kankan bẹ́ẹ̀ ẹ̀ ti bẹ̀rù ọlọ́run nípa báyìí kọ́mọ̀ wá a ní disclose rẹ̀ but ẹ̀rí jẹ́ mi ìṣó àwọn èèyàn láfi kí n sọ ọ́ débẹ̀ màá fún wa lẹ́gbàmpù díẹ̀ mo fún un náà lẹ́gbàmpù díẹ̀ níwájú ẹ̀ tí ọmọ jẹ́ wí mo ní Ìbàdàn mo ní bọ́ bá sì wọ́ bá fẹ́ mọ́ ń fọ́ àmọ́ mi ò fẹ́ sọ mo tó sọ fún àwọn bàbá yẹn àwọn bàbá yìí ti gbọ́ mi yé nínú tí àfa òrí fọ́dún mẹ́rìnlá bẹ́ẹ̀ yẹn bá ka ọlọ́nkọ́ mọ́tà sàn àwọn bàbá yìí lẹ́sàn dáadáa ẹ̀ka tí mo kọ́ ń pa wọn ọlọ́run bá nìkan lọ́ba tó pé o àwọn òjókòó mi ìjókòó pé mo fẹ́ yẹsẹ́ àgbàlagbà kan wo àmọ́ wọ́n pè mí mo sì dáhùn nítorí tàwọn àgbàlagbà wọ̀nyí náà nínú tí àfọ òòrí fọdún mẹ́rìnlá ńbẹ́ńbẹ́ bìsìn dókítà ẹ̀dá kan ẹ bá ń sí Suratu Shu'ara àyà sixty three ẹ̀ sọ́nà kọ́ yìí sixty three ibi tọ́lọ̀ ti ní fa awhayna ila Musa an idrib bi'asaka al-bahra fanfalaqa fa kana kàtọ́wù bẹ́ẹ̀ làwìn ọlọ́run sọ̀tà nẹ́bì musa nígbà tó ọlọ́run ní ká nẹ́bì musa ó fi ọ̀pá rẹ̀ ná odò ọlọ́run ọba nìkan lọ́ba tó pé nítorí wà nù translation ti wà ní pé odò yìí wá pín sí méjì bẹ́ẹ̀ bá bá gbogbo àwọn tafasir àti tọ́bárì ni kódò fi mẹ́jàlá lẹ́yìn tí ń bẹ ní ìtòsí wa ń bì kódò fi mẹ́tẹ̀sí rò tọ̀ntọ́ wí Sheikhul Azhar Sheikhul Azhar ètí gbogbo wọn wí ni pé odò náà pín sí méjìlá nítorí pé àwọn ìdílé ìbànú ìsọ ìlà méjìlá ni wọn gbogbo ìdílé kọ̀ọ̀kan lọ́lọ́run sì fún lọ́nà tiẹ̀ tí ó rìn nù omi ẹni nìyẹn Suratu Shu'ara ó wà ń bẹ ní àwọn ìtumọ̀ dáyìn. ok ẹlẹ́ẹ̀kejì tá a bá wo Suratul Qasas olúwa ní huwa alladhi ba'atha fil ummiyina rasula rasuula minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim ọlọ́run lòun lòun gbé dìde minal ummiyina nínú àwọn wo minal ummiyin nínú àwọn tí bóòlẹ̀ pé nínú àwọn tí ó máa kọ máa kà ok um, suratul juma aya two ẹ wo white paper yẹn suratul juma aya two ok ẹ kà á káwọn èèyàn gbọ́. ok. ó ní ẹni tí ó gbé láàrin àwọn aláìmọ̀ láàrin àwọn. láàrin àwọn al-ummiyin ìtumọ̀ al-ummiyin náà sáláìmọ̀ kan èèyàn lè torí ẹ̀ di kèfèrí yìí tọ́lá nàbùwà muhammad sallallahu alayhi wa sallam káàna òmìnira adákùnrin máa ti wá gbọ́ o àgbẹ̀yìn kan ti kẹfẹ́ rí o tọ́lá ti gbọ́pọ̀ nísìnyí àbọ̀rọ̀ láàsọ wọ́n sọ di mẹ́wàá máa wá lọ́wọ́ anabi salai makan kọ máa kọ kọ máa kà and ibo àwa náà mà lónìí àyìnbáyà àwọn bàbá wa tó dòkó yìí wọn ò lè kọ wọn ò lè kà wọn sì orí wọn sì pé jù wá lọ wọn sì màkà màkà jù wá lọ nípa báyìí àwọn tí àwa ṣe nìyẹn o ṣe ká. Um, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà more than nine hundred. ọ̀dà àwọn ní ká fi ẹyọ ọ̀kan sí i. tí a bá wo sóràtú Al-Qasas aya forty one ẹ tètè àfa kamal. وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون سورة القصص آية 41 Suratul Qasas. àìmàtán ó ti tó. naam ìjọ ohun tí Kùránì ní ni pé wa ja'alnahum àìmàtán ọlọ́run ọba nìkan ni ọba tí ó pé umma jọ àìmà àmọ́tọ̀ ní túmọ̀ àìmà ọ̀tọ̀ ní túmọ̀ umma àìmà àwọn aṣíwájú umma àwọn ìjọ kí a dáa dó báyìí but mo ní even more examples tí mo kọ síbí. wàláhi làzim bí mo ti kọ́ síwájú mi nìyẹn summa billahi alfa yìí lọ tọwọ́ bọ̀ mí lẹ́nu o gbogbo àkàlẹ̀ yìí àti ntójú bẹ́ẹ̀ lọ ó ti wà in my custody for almost fifteen years nfin hẹ́n nìkan rí àmọ́ nígbà tó wá di pé àwa fẹ́ sọ ọ̀sán dòru ntó clear tá a sì wá àbá wa ń ṣe ń wà di ń kọ̀wé nfin ránṣẹ́ sí gbogbo ayé ní ìtú òní bẹ́ẹ̀ fúláàtì mo gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde èèyàn gbọ́dọ̀ láyàláyà kí ọ̀parọ́ mọ́ rẹ̀ àbí kí wọ́n parọ́ mọ́ kó pé bẹ́ẹ̀ lórí nípa báyìí lẹ́ẹ̀kan sí ok ọjọ́ ti lọ um, ok ẹ jẹ́ kí n kò lọ bí nọ́tọ̀ kẹta nínú àwọn tó ṣe pàtàkì wípé àfáàwí gbogbo ilẹ̀ gbọ́ níwáàsí owó ń gbàmọ́ omi ń bọ̀ míì kọ́dà yín ṣépè pé bó ti yóò kọ àwọn bàbá àwọn bẹ́ẹ̀ lọ ọlọ́run ó yóò kọ rẹ̀ kó ná àwọn ẹni rí yẹ bí n ń wí nù àmọ́ta lọ́wọ́ ó yọ ọkọ rẹ̀ fún àwọn ẹni rẹ̀ ọlọ́run náà ẹni tí ń ṣiṣẹ́ kí ìta àbárò àwọn bàbá yìí má parẹ́ láàrin èmi rẹ̀ ọlọ́run ọ̀dàjọ́ torí pé màá fẹ̀rí hàn bí kí lèmi ṣe láti jẹ́ kí sí àwọn bàbá yìí má parun àkọ́kọ́ tí mo ṣe ni pé mo gbà láti rìvíw rẹ̀ mo sì kọ rìpọ́ọ̀tù pé ọwọ́ fi kí wọ́n rìpẹ́tì ẹ̀ ọ̀dàwáì kò ní jáde ẹni tí ń bá wá ń ṣe kí ọwọ́ àwọn bàbá parun ní èmi rẹ̀ ọlọ́run ọ̀dà láàrin wa nípa báyìí nínú tá a fa aṣọ tó burú jáì òun ni pé aláró lọ lọ ilẹ̀ lárúbáwá ọwọ́ aṣọ fún wọn pé ẹ̀yọ ọkọ̀ gbogbo àwọn bàbá yìí kú ẹ̀ wá fi tòun sí i ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́rọ̀ ní tó ṣẹlẹ̀ òun ni wọ́n ti kà síwájú yẹn kò sẹ́ni ó yóò kọ àwọn bàbá kú o bọ̀tí ń sẹ̀ tí wọ́n fi líìsì ó kọ wọn wọ́n kó wọn jọ sábẹ́ pé kí ni committee of scholars kéèyàn wá wádìí pé kí ló dé tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ mo ní evidences ń bì yìí ní Saudi níbi tí wọ́n ti tẹ Quran yìí gbogbo sẹ́tọ́ bá ti ju èèyàn méjì mẹ́ta lọ tó ṣe é bí wọ́n ti máa rí fáàsì wọn nù and proofs rẹ̀ pọ̀ nínú àwọn tíra àti wọn tí wọn ti gbẹ ní gbogbo àfa àsàwùdí àgbààgbà àfa àsàwùdí lọ́wọ́ àmbẹ kí ni wọn kọ bẹ ẹ dàgbà ẹ kàásì kà. kìtàbù fíkì lè mọ yẹsàr. ok fìdó ilé kìtàbù wà súnà ìdád nukubatun minal ulama. eléyìí ńkọ́. àwọn àlùfáà eléyìí náà wọn kọ bẹ́ẹ̀ pé nukubatun minal ulama. ọ̀kan lọ lọ́dọ̀ ọmọ aláàbò mọ́ni eléyìí náà nukubatun minal ulama. nukubatun so wọn láwọn àǹfà ni wọn ṣe bẹ́ẹ̀ náà ni tẹfsiru muyasari yìí náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àti àìmọye tíra míì kí ni wọn fẹ́ẹ́ gbà ń bi kí wọn pa ọkọ ẹnìkan rẹ wọn fọkọ ẹnìkan sí but ntí àwọn máa ṣe nu tọba ti di pé èèyàn pọ̀ instead ti péèjì kan náà ni gbogbo preface tí wọn kọ wọn wàá summarize inú péèjì ẹyọ kan yìí bàbá ní àmọ́ dáko èèyàn mẹ́tàlá mẹ́ẹ̀ẹ́dógún yọ kọjá péèjì kan ni wọn fi ń ṣe bẹ́ẹ̀ o ẹni tá a ti wá mọ̀ mọ̀ pé bí ó ti máa sẹ́ẹ̀tì yóò bẹ́ẹ̀ gé ṣe haúsá ní sẹ́ẹ̀tì yóò bẹ́ẹ̀ gé ṣe láwùbáwá àgbọ̀dọ̀ gbá o torí a ti mọ̀ níwà ẹ̀ haúsá ṣe báyìí Saudi ṣe báyìí níwà àti gbogbo ìgbà tí ló dé ebi mùsùlùmí ni wá nípa báyìí ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ní kúkúrú ẹ kí wọn tẹrjẹmà haúsá haúsá translation haúsá yàtọ̀ sí Yorùbá ẹnìkan ṣoṣo lọ́dà translation yóò haúsá ṣe òun ni fadilatu sheikh abubakar muhammad gumi rahimahullahu ta'ala wa arda. níparí àbí ok aha ẹ bá ń gbé rìpọ́ọ̀tù mi yẹn ó tiẹ̀ wá jọ mí lójú púpọ̀ wípé àáfàá yìí lè wí tó wí torí pé ní ntẹ́yìn ọmọ ọlọ́wọ́ ọba mọ̀ ní nineteen ninety seven nígbà tá a parí sẹ́lú Kùránì yìí èrò àwọn kan nù Yorùbá ni pé ẹ má tẹ Kùránì eléyìí mọ́ omi ń bẹ tó dáa jùlọ tí púrúfù ẹ̀ ń bẹ mí kí máa fi hàn gbogbo lé èmi ni mo wá kọ lẹ́tà sí Saudi ńgbà yẹn ẹ láti ẹ̀dá nǹkan kọ́ńtẹ́ǹtì part of the report tí mo kọ mo ti mo sàmì ẹ̀ níbi. ibi tí mo tó àtúnyẹ dàpọ̀ ẹ̀ka tẹ́ sì fún fáwọn yẹn. هذا وفي الجملة نقاري فإني أرى أن هذه الترجمة صالحة مريكي ترجمة هذا وفي الجملة فإني أرى أن هذه الترجمة صالحة وجديرة بإعادة تبصرها بعد القيام بالتصحيحات والتعديلات اللازمة وخاصة أنها الترجمة الوحيدة منتشرة بين الشعوب الناطقة بهذه اللغة في دولة في دولتي نيجيريا وبني وغيرهما وقد تلقتها تلكما الشعوب بالقبول وإن استبدالها بأي ترجمة أخرى أمر لا حاجة إليه وليس في مصلحة الدعوة الإسلامية هناك نعم. لا سيما وأن معظم أخطائها إنما يرجع إلى alikọdọya alugawuya kama asilamu. bẹ́ẹ̀ kẹ kẹ sọ ní kúkúrú kí ni ìtumọ̀ rẹ̀. eléyìí tí ó jẹ́ kùránì ìṣẹ́jú gbogbo àwọn àfáà ni jọ ṣe yìí òun ló yẹ kí ẹsẹ̀ nígbà tí a bá ti ṣe àtúnṣe àwọn àtúnṣe tí a dárúkọ síbẹ̀ yẹn tá a bá ní ká yí padà ká tẹ̀sùn míì tí wọ́n fẹ́ tí wọ́n tẹ̀ kò ní jẹ́ dáadáa fún ìlú mi ní nàìjíríà àti àwọn benin republic àtàwọn orílẹ̀-èdè míì tó yàtọ̀ fún orílẹ̀-èdè méjèèjì yìí nítorí wípé àwọn àṣìṣe tó jẹ́ wà wà ní ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àṣìṣe tó jẹ mọ́ èdè mi. nineteen ninety seven ni mo ti kọ ilé yìí sí àwọn tó tẹ kùránì kéèyàn wá dìde nísìnyí kọ́ máa padúró rọ́ ńláńlá yìí mọ́ ni òun ni ọlọ́run ọba mi ní ìléwí jù bẹ́ẹ̀ lọ. nínú irọ́ ńláńlá tá a bá tún pamọ́ mi tí ò nídìí kí n tiẹ̀ máa sọ ọ́ àfa akọ lẹ́tà sí gbogbo àgbáyé pé Abdulrazak Abdulmajid Alaro ń ta kùránì yìí kọ́dà òun sì lórí kíìtì lọ́wọ́ wàláhìn àwọn bíi bá mú lẹ́tà rẹ̀ yẹn. a ó lè dìé nù. lẹ́tà yẹn ní ntí kejì kò sí rọ́bà fún ọ̀fẹ́ ìpamọ́ mi ń bẹ̀ àmọ́ mo fẹ́ fi dá lójú kọ́lọ̀ ń ti là mí ń bẹ̀ yóò sì máa là wá nẹ̀ ní ìṣàmùlá ìṣàmùlá. ẹ̀ẹ́ àmọ́ àdàbí kan bẹ láàrin yìí àdàbí tó bá ṣe pé mi ò fi owó ara mi ra késẹ́ẹ̀tì kùránì tí mo sì pín lọ́fẹ̀ẹ́ lọ́lọ́run mi bí ní torí àfi tó bá ṣe pé mi ò fowó àpò ara mi ra kí n tún pin lọ́fẹ̀ẹ́ fáwọn èèyàn lọ́lọ́run ní bínú lọ́tọ̀ pamọ́ mi. nípa báyìí ní ìparí bẹ́ẹ̀yàn bá dìde lónìí tọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ bí pé òun lòún gbéjà sheu kamal rahimahullahu ta'ala àwọn wà ń bẹ̀ nìbàdàn o ẹ wà ń bẹ̀ o ńgbà tí àwọn bàbá ń bàdàn bí mi pé ta ló gbọ́ síṣẹ́ yìí ńgbà tí wọ́n fẹ́ tẹ̀ mọ́dàpọ̀ ta ni kódà mọ bàbá wa ṣe kàmáàlì bíi wàláhì làzim ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó bú ẹ̀rìn ni wàláhì làzim ní Ìbàdàn ọwọ́ adé lọ́rin ìwọ lọ́wọ́ ń gbìjà ṣe kàmáàlì ẹ̀yìn ọmọ ẹ̀ lọ́wọ́ ọmọ bàbá lọ́rin ẹ̀yìn ọ̀fẹ́ gbẹ̀kọ́ àwọn bàbá lọ́rin kí ló dé kí la fẹ́ fi rọ́ sí i lórí kápẹ́yìn sítọ́ lọ́hùn tá à ń ṣe ọlọ́wọ́ bá fọ́mọ́sà sàmẹ́rẹ́ bí ẹ bá gbà mí láyè ṣe ń sọ̀rọ̀ gbàdúgbò bọ̀tẹ́ inú bí àsìkò ti mọ̀ yìí ẹ̀dá kan ẹ̀sìn má bínú gẹ́gẹ́ bí a ti wí àfa ló ti ọwọ́ bọ̀ wá lẹ́nu a sì gbọ́dọ̀ kílẹ̀ ara wa ntọ́ba wa wù kọ́kọ́ omi lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba òbí pàṣẹdá mọ́ ẹni tí ó ṣe gbogbo sẹ́tì mọ́ kàkà lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí mo wí yìí òun làlhaj Muhammad Habibullah Adam Abdullahi aliyu lónìí. tó bá bínú èmi má bínú ànábì sallallahu alaihi wasallam mo dúpẹ́ fọlọ́ n ò sì rò pé mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ tayọ pé mo dúpẹ́ lọ́dọ̀ lọ ìgbà lónìí tó wá jẹ́ ìní nǹkan kan tí mo fẹ́ ṣe lónìí mo ti fẹ́ ṣe lónìí mo ti yẹ tòkè ìtòrí ìdìbò ìlú àkókò pé ìtòrí nì alárò ìmọ̀ mọ́rí wọlọ́mọ̀ mi dáadáa ìgbó kọrẹ mi wọlọ́mọ̀ mi dáadáa wọ́n mọ̀ mi dáadáa wọ́n mọ̀ mi lójúlé ọ̀kàtẹ́lẹ̀ ilé bí ìgbà wá sòdí àti ogbó ọ̀rọ̀ rẹ tọ́kọ́ èmi ò bá wọn dájú pọ̀ fàyídá o mo sọ́kà pé àgbọ̀ ohun báyìí ó ṣe báyìí. wọ́n mú ọ̀sán mú ọ̀nà ìwé èyí tí mo bá ti lókun díẹ̀ káàkiri ìlú inú gbé. Èyí tó bá fi déédé àwọn nǹkan ti ṣe ṣáájú àwọn òbí ẹ̀rọ àwọn sábà ní láti ẹ̀rọ tó bẹ̀. Ó lè jẹ́ ká wọ́n pé kì í ṣe tèmi ní ti yé òní tí àwọn ṣe ní gbogbo ó ṣe ní gbogbo pé mo kó bá fa àmàlí pé lẹ́yìn ọ̀pọ̀ àwọn náà wà máa tó máa ṣe sì àwọn. Láti máa